aláròye máa wí o. ẹ̀yin ọ̀rẹ́ yàyà bello ṣó lè bíi ti ẹ̀lẹ́yìn náà ni nǹkan wà ní nàìjíríà yìí o yóò sì ṣòro káṣeyọrí tàbí dàgbàsókè tá à ń wá tó bá wa tó bá jẹ́ bá a ti ń hùwà lórílẹ̀ yìí nìyí àbí ńgbà táwọn èèyàn bá ra burú tí wọ́n rí bi tí wọ́n sì ń fẹ́ yí kinní náà padà sí dáadáa tí wọ́n sì ń pe nǹkan dúdú ní funfun lójú gbogbo wa kàkà káwọn ọmọ nàìjíríà panupọ̀ kí wọ́n bó lè wí wọ́n sọ pé ibi tó lóun fi nǹkan sí ni ò dáa látìgbà tí yàyà bello gómìnà kogi tẹ́lẹ̀ sì bẹ̀rẹ̀ ráúráú tó ń ṣe kiri látìgbà náà làwọn ọ̀rẹ́ ẹ̀ kan sì ń jáde kàkà kí wọ́n sì sọ pé kí yàyà bello jáde níbi tó wọlẹ̀ sí efcc ni wọ́n ń bú wọ́n ní bí wọ́n ṣe sọ̀rọ̀ yàyà bello ò dáa lójú tiwọn ó yẹ kí wọ́n lọ bẹ yàyà bello ni kí wọ́n máa rábàbà níwájú ẹ̀ pé kó wá ṣàlàyé owó tó kó jẹ wọ́n léèyàn jalè ó bà tàwọn èèyàn ibi tó ti ṣe gómìnà jẹ́ gbogbo ohun tó tọ́ sáràlú ó kó sápò gbogbo owó tó yẹ kó fi ṣètò iléèwé fáwọn ọmọ ìpínlẹ̀ náà ó kó mi pátá ó ń ná lórí àwọn ọmọ tiẹ̀ nìkan EFCC sì ní kó wá ńgbà tí ó wá wọ́n táṣìírí ọ̀rọ̀ náà jáde àwọn kan sì ń sọ pé kò yẹ kí EFCC ṣe bẹ́ẹ̀ báwo ni EFCC bá ti ṣe o bí wọ́n bá fẹ̀sùn kan ọ̀yàn tí wọ́n pè lólè ní gbangba títọ̀hún sì mọ̀ pé òun kì í ṣolè ṣebí yóò jáde yóò sì ṣàlàyé pé òun kì í ṣolè yóò sì káwọn ẹ̀rí jáde lóríṣìíríṣìí ṣùgbọ́n wọ́n fẹ̀sùn kan ọ̀yàn wọ́n pè lólè wọ́n lákówó jẹ ni àwọn tí wọ́n fẹ̀sùn kàn sì kẹ́rìí oríṣìíríṣìí kalẹ̀ àmọ́ kàkà kó jáde ó sá lọ pátápátá olè tó bá ń sá lọ náà ló ní kí wọ́n pariwo olè léhùn bí wọ́n bá sì ti rí i mú kí wọ́n nà án gini ọmọlúàbí èèyàn ọlọ́pọlọ pípé tí wọ́n bá fẹ̀sùn kàn yóò jáde láti wá wẹ̀rẹ̀ ẹ̀mọ́ ni àmọ́ jẹkújẹ ò ní jẹ́ káwọn èèyàn wá sòdodo nígbà táwọn náà bá ti johun tí ò tọ́ lọ́dọ̀ ẹnìkan bí wọ́n bá mú tọ̀hún fún wàkiwà àwọn èèyàn náà ní lo làákàyè wọn kí wọ́n tó sọ̀rọ̀ wọn ò jáde láti máa gbèjọ ọ̀rẹ́ wọn ni àbí báwo lèyìn ó ṣe jáde láti máa dá EFCC lẹ́bi inú ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí bí Bello bá jáde gẹ́gẹ́ Báyọ̀délé Fáyọ̀ṣe tí í ṣe gómìnà Èkìtì tẹ́lẹ̀ ṣe ṣe lọ́jọ́ kìíní gẹ́gẹ́ bọ́pọ̀ àwọn gómìnà tí wọ́n ti ṣèjọba rí sí EFCC pé ti ṣe tó débẹ̀ tó ṣàlàyé rẹ̀ kí wàá ni wọ́n ó ṣe fún o àmọ́ gbogbo ohun tí Yàyà Bello ń ṣe ìfihàn póun fún rẹ̀ mọ̀ póun ṣàbùrú sáwọn ará Kogi ó mọ̀ pé lóòótọ́ lòun kówó wọn jẹ ó mọ̀ páwọn olè kan wà tó ń jà tí wọn ò tiẹ̀ tí ì kan rárá ìyẹn ló ṣe ń wá gbogbo ọ̀nà láti sá lọ bí kì í bá ṣe pé EFCC tètè pariwo fáwọn aṣọ́bodè àtàwọn ọlọ́pàá àgbáyé ni ọkùnrin náà bá ti sá jáde bọ́rọ̀ sì ti ṣe wàyí pàápàá àfàìmọ̀ káwọn ọ̀rẹ́ ẹ̀ tó ní tí wọ́n jọ ń ṣe jẹgúdújẹrá yìí má ti fẹ̀yìn pọ́n jáde ìyẹn ni EFCC ò ṣe gbọ́dọ̀ sinmi o kí wọ́n rí páwọn rí yàyà bẹ́ẹ̀ lòmù kó lè wàá ṣàlàyé ohun tó ṣẹlẹ̀ gan fún gbogbo aráàlú kó wàá sọbi tó ti rówó dọ́là tó ń fọ́n kiri àtìdí tó fi fàsansílẹ̀ owó iléèwé àwọn ọmọ rẹ̀ pẹ̀lú dọ́là ní nàìjíríà kó sì ṣàlàyé ibi tọ́gọ́rin bílíọ̀nù tí wọ́n ń wá ń bẹ̀ wọlẹ̀ sí ṣe báwọn èèyàn ni wọ́n jọ ṣiṣẹ́ ṣe bó wà nú àkọsílẹ̀ bó ṣe náwó àtiye tó ná àtiye tó gbà nú àpò ìjọba ṣe bálàyé tí wọ́n ní ó wáá ṣe nìyẹn kí ló wá ń lè sá ohun tó ń pa wákú lọ rèé ní nàìjíríà ọ̀pọ̀ àwọn aṣáájú wa ni ò láàánú mẹ̀kúnnù bẹ́ẹ̀ ni wọn ò níwọ̀ ọmọlúàbí èèyàn ráúráú ni wọ́n báráàlú kan bá jẹran gbé tàbí tí wọ́n bá lọ fọ́ ṣọ́ọ̀bù oníṣọ́ọ̀bù tó jówó tí ò pọ̀ gọ́rùn-ún ẹgbẹ̀rún àwọn lọ́lọ́pọ̀ ò múra kankan wọn ò rí i pé wọ́n rí i mú àwọn adájọ́ àti lọ́ọ̀yà wọn ò máa fò sókè làwùlàwù wọn ò rí i pé wọ́n sì dẹ́wọ̀n dandan adájọ́ tiẹ̀ lè nínú ìwà tó hù bóun tí ò ní fààyè owó òtọ̀ràn sílẹ̀ fún un ó lè ní kó lọ ṣẹ̀wọ̀n ọdún mọ́kànlélógún tàbí jù bẹ́ẹ̀ lọ bí wọn yóò ti ṣe báyé onítàn jẹ́ kanlẹ̀ nìyẹn ṣùgbọ́n bó bá jẹ́ àwọn olóṣèlú yìí ni bí wọ́n ti máa sọ̀rọ̀ náà rábaràbaràbaràbà rèé títí tọ̀daràn náà ò fi bọ́ mọ́ wọn lọ́wọ́ tí wọ́n lófin ló ní káwọn má mú un ìyẹn ni pé mẹ̀kúnnù ló dáràn ńlẹ̀ yìí béèyàn bá ti lówó tàbí tó bá ti dipò òṣèlú mú ó ti daṣẹ̀ màálù kò sẹ́nìkan tó tún gbọ́dọ̀ fọwọ́ kàn mọ́ gbogbo ohun táwọn ọ̀rẹ́ Yàyà Bello ń sọ yìí ìsọkúsọ lásán ni o ìwà ìnítìjú gbáàsì ni fáwọn ọ̀rẹ́ ẹ̀ hàn mí èmi náà mọ̀rú èèyàn tó jẹ́ àwọn ọ̀rẹ́ Yàyà Bello yìí ń fara wọn hàn gẹ́gẹ́ bí ẹni tó lè ṣe èyí tó burú jo tọkùnrin gómìnà Kogi tẹ́lẹ̀ náà ṣe ọ̀rẹ́ tó bá jójú lówó ọ̀rẹ́ tó fẹ́ràn Bello tó sì fẹ́ràn orílẹ̀-èdè rẹ̀ ohun tó yẹ kó sọ fún un ni pé kó jáde kó wá wẹ̀rẹ̀ mọ́ kì í ṣe kí wọ́n máa tì lẹ́yìn kó máa sá wọnú igbó lọ EFCC gbọ́dọ̀ mú o àwọn ọlọ́pàá gbọ́dọ̀ mú Interpol gbọ́dọ̀ mú bó bá sì nílò àwọn sọ́jà kí wọ́n pè wọ́n jáde fún un bírú eléyìí bá ń ṣẹlẹ̀ táwọn olóṣèlú ń ṣe láṣegbé kò sírètí kan fún Nàìjíríà nìyẹn ohun gbogbo sì fọ́ mọ́ wa lórí ẹ tètè mú Yàyà Bello ọ̀rẹ́ ẹ̀ tó bá sì mọ̀ pójú lówó ọ̀rẹ́ lòun kó jáde kó fara ẹ̀ di àwọn ọ̀rẹ́ òfò kìdá olè oníjẹkújẹ gbogbo ó ṣojú mi kò rò nìyẹn o nínú ìwé ìròyìn aláròye tó jáde lọ́sẹ̀ yìí